إن الحمد لله نحمده ونستعينه ونستغفره <clears throat> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قسم ولغب الطريقات قسم سوجوا النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn aráalé ànábì àwọn sọ̀hábà rẹ̀ àbí ọlọ́wọ́n ọba kò fi ìkẹ́yì kò fi kárí gbogbo wọn náà ìdí tó bá ń tọ́ ìlànà ànábì tí ó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́lọ́wọ́n ọba kò ṣe ìkẹ́yì kò fi dé ilé gbogbo tiwọn náà lápapọ̀. àbákan náà gbogbo àwa tí à ń gbọ́ra wa lórí ètò ayélujára tó ń pè ní online program tí à ń ṣe yìí tó ṣe pé à ń bá kíkà tíra الأصول الثلاثة لشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تقول أن عجون تتبع قراوة لاتما بوكيكا رẹ̀ eléyìí ni ìjòkó ẹlẹ́ẹ̀kẹjọ halqa ẹlẹ́ẹ̀kẹjọ so adọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣáà ṣe ní ọ̀rọ̀ fún wa ó jẹ́ kó wúlò fún wa ní ayé àti ní alqiyama níbi tí àwọn àkàlù nínú tíra náà yẹn ni pé nínú tíra lọ sólù sàlàsà àṣàlẹ́sẹ̀tù fún àwọn tí a bá mú tíra náà lọ́wọ́ anamọ̀nà àìtọ́ ar-rasula wa wahada Allah la yajuzu lahu muwalatu man hada Allah wa rasulahu ولو كان أقرب قريب والدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يؤادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنه ورضوا عنه أولئك حسب الله ألا إن حسب الله هم المفلحون الشيخ محمد بن عبد الوهاب رحمه الله ومعيه mú àyà آه a ti ka ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tó ṣe pé dandan ni fún mùsùlùmí ipe tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi òun ni pé ó gbọ́dọ̀ mà ipe olúwọba Allah subhanahu wa ta'ala wa torí máa òun ni pé ká tún mà ipe ọlọ́wọ́n ọba kò yọnu sí ká ṣẹbọ pẹ̀lú òun a ṣẹbọ tán tá a ṣẹbọ pẹ̀lú ọba náà. ìkí aṣọ kẹ́yìn nìyẹn ètò tó wá kù tó yẹ kí èyàn tó fi mú kún ìgbàgbọ́ yàn òun náà ní tí wọ́n fẹ́ kà lónìí ṣéèkì ní asálìsá ẹlẹ́kẹta ànàmọ̀nà àtọ́ àrọ̀sọ́là ipe ẹni tí ó bá ti ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba tó ṣe pé ó ti ń tẹ̀lé ìlànà tí anábìsọ̀lọ́sọ́lá ń fi kalẹ̀ wàwá ṣàdàlọ́ a torí pé nìyẹn ti fi ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ẹ̀sìn yẹni pé èèyàn ti ní tawhid èèyàn ti ń sin lọ́run èèyàn ò máa sin ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run so bákan náà èèyàn tún ti ń tẹ̀lé ìlànà tí anabi sallallahu alaihi wasallam tó là kalẹ̀ fún àlẹ́húmà yìí wípé gbogbo ọ̀nà tá a bá fẹ́ gbà tẹ̀sẹ̀ kọ́mọ́ ìlànà tí anabi sallallahu alaihi wasallam wọ́n yẹ ká jìnnà sí ìmọ̀ ṣe déédéé àwọn nípa ẹ̀sìn ọlọ́run ọba tẹni tí ó bá tí wọ́n ń ṣe eléyìí nǹkan kan tó tún sẹ́sùkù fún un òun náà ni pé la yajuzu lahu muwalatu man hada Allah kọ̀lẹ́tọ̀ fẹ́ nìyẹn kọ́mọ èèyàn ní ọ̀rẹ́ ayò la yajuzu lahu ìwọ ni fún muwalat kó tún máa yàn ní ọ̀rẹ́ ayò man hada tí bá wọn ń ṣe ọlọ́run wa rasulahu ẹni tí máa ń ṣe ànábì sallallahu alaihi wasallam walau kana aqrabu qaribin kọ́dà bó ṣe lè wù kẹ́niyàn ó súnmọ́ yàn tó ọjọ́ pé ẹnìyàn ló súnmọ́ yàn jù sheikh islam muhammad ibn abdul wahab àwọn kan gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ wọ́n sọ àbúgbà tí wọ́n sọ tán gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé nípé nínú ṣe sí àwọn àfáà súnà òun ni kí wọn kì í sọ̀rọ̀ láláì ní fi ẹ̀rí tọ̀ èyí tó fi tọ́ òun náà ni ó wà nínú suratul mujadila òun náà ni aka ní ẹ̀kan aya twenty two suratul mujadila aya twenty two tọ́ ọ̀rọ̀ tí sheikh gbé kalẹ̀ yìí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú kókó kan ní gbòógì ẹni odidi odidi topic kan ni tí ó ní agbára nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa òun náà là ń pè ní alwala'u wal bara' ìnífẹ̀ẹ́ èèyàn ìnífẹ̀ẹ́ ọlọ́run ọba ìnífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam bákan náà ìnífẹ̀ẹ́ àwọn mùsùlùmí tó bákan náà albara ìbọ́ra kú níbi ẹ̀ṣẹ̀ ìfi ẹ̀ṣẹ̀ kalẹ̀ ìfi ẹbọ kalẹ̀ bákan náà albara ìfi ọpá yọṣẹ̀ kú lọ́dọ̀ àwọn tó bá ń jẹ́ ẹlẹ́bọ sílẹ̀ òun náà nìkan tí yóò mú èèyàn jẹ́ mùsùlùmí gidi látara pé tó bá ti ṣàmójútó nǹkan tí à ń pè ní alùwàlá òwìlbàrọ ó ṣeé ṣe kí ẹ rí èèyàn kó ṣe pé a ó ń tẹ̀lé anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n kan náà àkédà rẹ̀ dúró kò kí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tí irú ilé ìbá rí bẹ́ẹ̀ fún èèyàn dandan náà ni pé èèyàn gbọ́dọ̀ wá ní ààyè nípa pé ìtẹ̀lé ìṣúlò alùwàlá òwìlbàrọ so ìyẹn ni pé àléébù ńláńlá òní ọ̀jẹ̀ fún ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ àti ẹni tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wasallam tí kò bá sí nǹkan tá à ń pè ní alwala'u walbara nínú àkídà rẹ̀ ẹni pé kíyàn máa nífẹ̀ẹ́ ọlọ́run kíyàn nífẹ̀ẹ́ ànábì ṣùgbọ́n kíyàn nífẹ̀ẹ́ àwọn tí bá ń ṣe tọ́lọ́run ọba ṣùgbọ́n kíyàn kórìíra ẹbọ ṣùgbọ́n kíyàn sì kórìíra àwọn tí bá ń ṣe ẹbọ sọni tí bá ń rí nínú ẹ̀mí òun wípé òun ọ̀ṣẹ́bọ̀ o àwọn ò kórìíra ẹbọ nǹkan <laughs> tó ń kíyèsí ìgbàgbọ́ rẹ̀ wọ ọ̀ṣẹ́bọ̀ lóòótọ́ àmọ́ ò kórìíra ẹbọ bákan náà ọ̀ṣẹ́bọ̀ lóòótọ́ àmọ́ ò kórìíra àwọn tí ń ṣẹbọ irú ẹni yẹn ìgbàgbọ́ yẹn kò tí ì pé kò tí ì pé tòtòrí ọlọ́run ó dìídì fi rinlẹ̀ ó fi rinlẹ̀ nínú àyà tá a fẹ́ kà yẹn tí sheikh islam muhammed ibn abdulwahab tó fi ṣẹ̀rí pé yóò ti lè jẹ́ mùmínì àbí kó jẹ́ pé n ti ń jẹ́ alwala'u walbara ìnífẹ̀ẹ́ ọlọ́run ìnífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run ìnífẹ̀ẹ́ àwọn tí ń ṣe tọ́lọ́run bákan náà albara ìkórira ẹbọ gangan ìkórira àwọn tí ń ṣẹbọ ìjìnà sí wọn náà ni sheikh suwamu wá pé wà dẹ̀lẹ́ẹ̀lì nínú ẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀rì kan sọ pé wọ́n ní láyé jùlọ lọ́wọ́ mọ̀ wọlé tó mọ̀ ṣáàdà lọ́wọ́ rọ̀súlà wọ́n lọ́wọ́ tí wọ́n akọ̀rọ̀bù kọ̀rẹ́dẹ̀ ó ṣe lè kẹ́ni yẹn kó súnmọ́ yàn tó èèyàn gbọ́dọ̀ tó bá ti ń japa àṣẹ ọlọ́run tí kò tẹ̀lé àṣẹ ọlọ́run èèyàn gbọ́dọ̀ kórìíra rẹ̀ ṣé kí wọ́n tẹ̀lé ẹ̀rí ọ̀rọ̀ mi yìí ni pé ọlọ́run ní la tajidu tí wọ́n láwọn nígbàgbọ́ tẹ́ bá rí ẹni tí ìgbàgbọ́ jòkó nínú ẹ̀mí yẹn bẹ̀lẹ́ ìsọ́lọ́ngọba tó gbọ́ ọlọ́ngọba gbọ́ wal yawmil akhiri tó tún gba ọjọ́ kan yìí gbọ́ yóò á dúnà man hada Allah kó a máa fẹ́ràn ẹni tí máa ń ṣe lọ́hùn wa rasulahu àti òjíṣẹ́ ẹ wọ́n lọ́n ṣe gbé àyè kalẹ̀ ní nínú condition tí ò lè ṣẹlẹ̀ láéláé fún ẹni tó bá ní pé nǹkan tí ò lè ṣẹlẹ̀ láéláé tí ò gbọdọ̀ ṣẹlẹ̀ fẹ́ni tó bá nígbàgbọ́ náà ọlọ́run bá ń sọ fún wa yìí ṣebí ẹni tó bá nígbàgbọ́ ẹbọ ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí i bákan náà ẹni tó bá tún wá nígbàgbọ́ ọlọ́run fi rìnlẹ̀ fún wa pé ọ gbọdọ̀ ló nígbàgbọ́ sọlọ́run nígbàgbọ́ sójú ọgbìn ìdí àlùkìyàmọ̀ kọ́ wá ṣe pé ìfẹ́ ẹni tí ń ṣe wá wà nù ẹ̀mí rẹ̀ wàrà fúlàwù ìfẹ́ òjíṣẹ́ ẹni tí ń ṣe ọlọ́run kí ìfẹ́ rẹ̀ kọ́ wà nù ẹ̀mí rẹ̀ ń ṣe òjíṣẹ́ ọlọ́run kí ìfẹ́ rẹ̀ wà nù ẹ̀mí rẹ̀ walau kana akara walau kanu aba'ahum ọlọ́run bá ní kódà wọ́n bá ṣe pé àwọn bàbá wọn bá ní ní bá ń ṣe ọlọ́run inú yàn ní dùn sí bàbá yẹn tí wọ́n bá jẹ ẹni tí ìgbàgbọ́ jòkó nínú ẹ̀mí rẹ̀ bàbá tí bá ń yapa àṣẹ ọlọ́run bàbá tí ń ṣe ẹbọ èèyàn ní fẹ́ràn rẹ̀ ẹni tó bá jẹ olùgbàgbọ́ òdodo tí wọ́n bá rí bàbá mi tó ṣe kóhun náà jẹ́ àgbàlagbà tóun wá jẹun tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run wàláhì èèyàn gbọdọ̀ fẹ́ràn rẹ̀ ju bàbá yẹn lọ ní ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ tẹ̀sìn ẹnu tí ó kàn ṣẹ́kù láàrin wa àti bàbá ni pé ìfẹ́ ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ sì ni ìfẹ́ ẹ̀sìn ó ju ìfẹ́ ẹ̀jẹ̀ lọ. bákan náà àwọn ẹ̀bẹ̀ náà àhùn àbí kó ṣe wọn ọmọ ẹni òun ní í ṣe tí ọ̀dà kọ̀tẹ́láṣọ́ lọ́hùn ìyapa ìṣọ́ lọ́hùn kẹwàá rẹ̀ nìyẹn kó wá fẹ́ràn rẹ̀ ẹni tí ìmọ̀ rẹ̀ bá jòkó lẹ́nu rẹ̀ ah kò ní fẹ́ràn rẹ̀ ẹnu tí ó kàn nífẹ̀ẹ́ sí ni pé ìfẹ́ àwọn náà ń pè ní ṣubú tọ̀bí rí ìfẹ́ lásán ìfẹ́ àdámọ́ bí i ọmọ mi lẹ́lẹ́yìí gẹ́gẹ́ bó ṣe pé èèyàn máa ń nífẹ̀ẹ́ ẹni tí ẹ̀sìn yìí ọjọ́ papọ̀ tí ó jẹ́ pé ẹlẹ́sìn míì ni ẹrú ìfẹ́ tí yẹn kàn máa ń ní lásán sílùú àwọn abáwọn náà lèèyàn kàn ní kì í ṣe pé ìfẹ́ tí ó jẹ́ pé ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ tí ó jòkó nínú ẹ̀mí so aw ikhwanahum àwọn tó bá jẹ́ ọmọ ìyá wọn tó ṣe pé ọmọ ìyá yẹn ń wá jẹ ẹni tí ń yapa àṣọ lọ́wọ́ bá tẹ bá rí ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo a kò ní fẹ́ràn rẹ̀ aw ashiratahum àbíkẹ́tì rí ọkọ jẹ́ pọ́ jẹ́ mọ̀lẹ́bí wọn olúwa ni àwọn tó bá rí báyìí tó ṣe pé tí. Si, wọn èyí fẹ́ràn ẹni tí ń bá ń yapa àṣẹ ọlọ́run kódà kọjọ bàbá wọn kódà kọjọ ọmọ wọn kódà kọjọ ọmọ ìyá wọn kódà kọjọ mọ̀lẹ́bí wọn olúwa ní ulaika kataba fi qulubihimul iman àwọn yẹn ni ọlọ́run ti fi ìmánì rinlẹ̀ sínú ẹ̀mí wọn nù hmm, ọlọ́mọṣàtánú wa àwọn yẹn ìmánì ti jòkó nínú ẹ̀mí wọn wa ayyadahum bi ruhin minhu ọlọ́run ọba tó gẹ́gẹ́ bí ibùn abáyé ṣe sọ ó ní wà qawwahum ọlọ́run bá fún wọn ní agbára yẹn ni pé ìmánì yẹn ó ní agbára wọn lágbára nínú ẹ̀mí ẹni tí wọ́n ń ra rẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé tó bá rí bàbá rẹ̀ tí kò tẹ̀lé àṣẹ ọlọ́run ọba nínú rẹ̀ ò ní dùn sí i yọkàn bá lò níbà ló pé tán ọlọ́run ọba ti ní wọ in jahadaka ala an tushrika bima laysa laka bihi ilmun fala tuti'huma wa sahibuhuma fi dunya ma'rufan ní kódà báwọn méjèèjì bá jẹ́ lẹ́bọ̀ tí kí wọ́n tó wá ń gbé wọn náà níyànjú pé kò ṣẹbọ wọn láti tó ìrìn mọ́ lọ́ni ọ̀gbọ́dọ̀ tẹ̀lé wọn àmọ́ fa sahibuhuma fi dunya ma'rufan yọkàn máa bá wọn ṣe dáadáa nílé ayé ìbáṣe tọ́ ìwọ òbí láàrin ọmọ àmọ́ pé tí ń jẹ́ ìfẹ́ inú ẹ̀mí à kò ní sí lọ́dọ̀ ẹni tí ó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ni condition lẹ́yìn lára ní tí ó jẹ ká mọ̀ pé á ah, gbàgbọ́ jòkó nù ẹ̀mí yàn kí ni àtìrẹ́ ká mọ̀ wúra wa ǹjẹ́ àwọn òbí wa tó ń yapa ẹ̀ṣẹ̀ ọlọ́run ǹjẹ́ a rí ìfẹ́ wọn mú kú lẹ́mìí pé kí ṣe ìfẹ́ tọlọ́run pé á ah, ìfẹ́ gidi lè so ǹjẹ́ bàbá mi tóun jẹun tóun ń ṣẹlọ́run tí kò kí ń ṣe bàbá wa ò tá a pé bàbá yìí ah, àgbàlagbà ni áá ah, ẹlẹ́sìn ọlọ́run ni wàláhì èèyàn gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ju bàbá tó bí yàn lọ tó bá jẹ́ pé ẹlẹ́sìn ọlọ́run ni wẹ́n nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ó ní ọmọ tí wọn náà rí pé áá ah, ọmọ yìí ọmọ rẹ ni àmọ́ ọmọ tí ń yapa àṣẹ ọlọ́run ni òbí wo ni rí ọmọ tí òun yìí ṣe ọmọ tiẹ̀ tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run tí wàá pé ah mo nífẹ̀ẹ́ ọmọ yìí nítorí pé ń tẹ̀lé àṣẹ ọlọ́run ju ọmọ tèmi gan tí ó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba lọ. ìjọ tó bá rí bẹ́ẹ̀ lẹ́nìyàn ah ìjọ ìrìn tí ń jẹ́ ìgbàgbọ́ tọ́lọ́wọ́n bá ń béèrè lọ wa kó pé àbí ọmọ ìyá wa àbí mọ̀lẹ́bí wa táwọn rí àwọn mọ̀lẹ́bí àbọ́mọ ìyá wa tá a fẹ́ràn rẹ̀ tó ẹni tí kò kí ń ṣe mọ̀lẹ́bí wa tó ń jẹun tó ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ba ìjọ tó bá tó rí bẹ́ẹ̀ nínú ẹ̀mí wa ìgbà yẹn ni a tó mítọ̀ ní àwọn látó tó ṣe dèdè tọ́lọ́wọ́n bá ń sọ nínú àyà yìí fún wa ẹ wá wo àdéhùn ńláńlá tí ọlọ́wọ́n bá ṣe kí a tó kò níbẹ̀ kí n tó débi àdéhùn yẹn ayé àtàǹkà yìí ní suratul mujadila ayé twenty two ẹni nínú tafsiri ibn kathir wọ́n fi rìn lẹ́ńbẹ̀ pé ayé yìí ó sọ̀kalẹ̀ fún abu ubaidata bin al-jarrah náà ni ọ̀rọ̀ yìí sọ̀kalẹ̀ fún yẹni pé ayé yẹn ó sọ̀kalẹ̀ kí ni tó ṣẹlẹ̀ yẹni pé abu ubaida tí orúkọ rẹ̀ ń jẹ́ amir bin abdullah bin jarrah ó pàdé bàbá rẹ̀ lójú ogun bàbá yẹn òun náà wá wá òun tẹ̀lé àwọn kẹfìrí wá níjọba dì bẹ́ẹ̀ wá ní Abu Ubaida òun tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam wá sójú ogun bàtà wọn pàdé ara wọn Abu Ubaida ẹni pé Amir ibn Abdullah ọ̀pá abalẹ̀ tí ń jẹ́ Jarrah ọ̀pá bàtà jọ náwó jà síra wọn ọ̀pá àbáwọn so ìgbà tí ó ti pé ọ̀pá torí pé kéfìrí ni bàbá wọn ọlọ́run á sọ ayà yìí nígbà áá بإيمان إليه لا تجد قوما لذلك كثير لرام يجوكا يؤمنون بالله واليوم الآخر تكون يبقى قولوا تا فارق بلون بو غسد قيو جوك بجا القيامة بو يؤادون من حاد الله قام فين انت يكون شلون عندن تقولون عندن شبو ولي فين يعني في آية يي أوشي الدين كتوشيلي pẹ̀lú Abu Ubaida Amir ibn Abdullah nígbà tí wọ́n lọ jagun Badr ti tó pa bá rẹ̀ kódà Umar ibn Khattab radiyallahu anhu ìgbà tí ó wà nínú àwọn tí wọ́n ṣe ṣúrọ́ Umar wa ń sọ pé walau kana Abu Ubaida hayyan lastakhlaftuhu pé á ah, tó bá ṣe pé Abu Ubaida tí ń bá ń bẹ ní ayé ni pẹ̀lú iman tábù Ubaida níyì ah wọn ni bá ní kó jẹ kọ́kọ́ wà náà khalifa o bí kó jẹ khalifa o ìbá fi sí ẹni pé níbi lẹ́yìn ìgbà tí Abubakar kúta radiyallahu anhu táwọn òkú àwọn òkúlà bá tún yàwó tafẹ́lọ lè ẹ̀ ní pé àtọ́ àpẹ́ àbúrápá wúbẹ́dà bá ń bẹ láyé ìbá ní kí wọ́n yàn sọ̀rọ̀ yẹn ń bẹ nu sọ̀ṣẹ́ rẹ̀ nu Ibn Kathir tabalọ lè wò ń bẹ tó ní pé ìwà ní ipò al-wala pàtàkì jùlọ al kéèyàn ó máa jìnà sẹ́ni tó bá ń ṣe àìdá wàláhì okùn kan tó lágbára ni nínú ẹ̀sìn wa tó ṣe pé téèyàn bá lákìyèsí nípa rẹ̀ ẹni pé èyàn ó máa wo gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run èyàn ní nífẹ̀ẹ́ rẹ̀ èyàn ó máa gbìyànjú pé bó ló ṣe kó níbi aburú yìí náà lọ pàtàkì lẹ́nu yàn ẹ̀wọ́ ayé quran olúwa tó ń sọ ọ́nà Surat at-Tawbah ó ní wal-mu'minuna wal-mu'minat ba'duhum awliya'u ba'din ya'muruna bil-ma'rufi wa yanhawna 'anil munkari ọlọ́wọ́ bá ní ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم ولواني يا مؤمني لقني مؤمني لديني بعد أم أولياء بعد وما أنبارا وصولا وما أنفرارا وما أنفرارا هنا يأمرون بالمعروف وما قال ولا شدادا وينهون المنكر وما قبجة لا تركون فرارا وما wọ́n sì tún máa lo ẹ̀lẹ̀wẹ̀lẹ̀ ẹ̀wẹ̀lẹ̀ bá wọ́n tún máa lo bàárà fúnra wọn kí á má ṣe yí má tó ń ṣe yí ọ̀dà wọ́n máa kírun wọ́n máa gbà wọ́n olúwa ní àwọn wọ̀nyí ulaika sayarhamuhumullah àwọn ẹni wọ̀nyí iná ni àwọn tọ́lọ́wọ́n bọ́ padà kẹwọn ẹ tó wò nínú wáyà tó tún lọ pẹ̀lú tó jọ máyà tá ń kà lónìí yìí ni pé la tajidu ló wà ní láyé tẹ́kẹ̀dùl mọ́mìnún káfìrínà áwùlìyà nínú ní mọ́mìnín ló wà ní ẹ lè rí mọ́mìnín kankan láyé tẹ́kẹ̀dùl mọ́mìnún káfìrín mọ́mìnín kò gbọ́dọ̀ lọ lè mú ẹni tó jẹ́ kẹfìrí áwùlìyà bóun náà máa jẹ́ ọ̀rẹ́ rẹ̀ min dúnì mọ́mìnín tó wàá pa àwọn mọ́mìnín tì ẹni pé o gbọ́dọ̀ má fẹ́ràn mọ́mìnín ọ gbọ́dọ̀ pa mùmíní tì láláì ní fẹ́ràn gbogbo tó bá lè kí mùmíní ṣe fún ọ ẹ wò nínú sheikh islam Taymiyya rahimahullah gbà tí wọ́n ń ṣàlàyé nípa ọ̀rọ̀ al-wala wal-bara wọ́n ní mùmíní òdodo mùmíní òdodo ẹni mùmíní òdodo wọ́n ní ayẹl mùmíní wọ́n ní jíjẹun fún mùmíní ayọ̀ àádìsílá kí ọmọ báyà sọta nítorí tọ́lọ́run wàyíwáàlì fílà kọmọ fẹ́rẹ̀ nítorí tọ́lọ́n ṣéèkì ni wàyínkánà onálìkà inú majmu fatawa wọn ni wọ́n ti sọ bẹ́ẹ̀ o majmu fatawa 28 ẹni pé volume 28 wọ́n ní alẹ́lmọ́min dandan fún mọ́mi ni an yóò ẹ́ẹ̀dì fílà kọmọ kúrìyàn nítorí tọ́lọ́n wàyíwáàlì fílà kọmọ fàálẹ́ ẹ̀yìnwá lè dandan ní kọ́ fẹ́ràn rẹ̀ wà ń bọ̀ lẹ́mọ̀ kọ́lá bí mùmíní yẹn bá ń ṣàbòsí fún ọ torí pé fa iná zulima la yaqta al-muwalatul imaniya torí pé ìmọ̀ ṣàbòsí fún yàn ìyẹn ò lè já ìjọmọ ìyá ẹ̀sìn ìfẹ́ ẹ̀sìn kò gbọ́dọ̀ ìfẹ́ iman kò já kó lẹ́nìyàn ẹni pé ìyẹn rí mùmíní ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ẹni tó ń ṣẹ̀sìn ọlọ́run ẹni tó ń ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam bóyá wá wu àwọn ìwà kan fún wọn níwọ̀n wá túmọ̀ sí kọ́ wá tàdà nìyẹn kọ́ wá nítọ̀ àwọn mòmìnirin àbá àwọn mùsùlùmí wọn ṣe máa súnmọ́ àwọn kìfìrí máa lọ lè bá ṣe àwọn kírísítẹ́nì máa lọ lè bá ṣe wọn sì máa gbé iṣẹ́ fún ṣéèkì ni wà ń bọ̀ lẹ́màwò kọ́lá tó bá ṣàlẹ̀ tó bá ṣàbùsí fún ọ pé yẹs ó gbéṣẹ́ fún kò bọ́ ṣe dáadáa ó gbéṣẹ́ fún ó ṣe ń tọ̀ ọ̀ràn tòun ti bẹ́ẹ̀ náà ò wá pa mòmìnir ti pé ìní bá mòmìnir ṣe máa ó yà tún lọ lè wá mùmínì míì ni kì í ṣe pé kí ìfìlú àlọ́ lè wá so torí pé kí ni kódà mùmínì ẹ̀rẹ̀gẹ̀ tó ṣàbòsí fún ọyẹ́ oníkẹ́kọ̀ọ́ pátì wọ́n náà tó fi ràn án lọ́wọ́ ṣe wá àti fún pé tó ṣe yóò dà á ní tó ṣe fún mi yóò dà á lọ sí Islam fẹ́ bẹ́ẹ̀ ni so mọ́ wa torí ìyẹn pátì kọ́ wá ní kẹfìrí ló kù tó mọ̀ bá ti àìmọye ọgọ́rọ̀ mùsùlùmí lónìí kódà ẹlòmíì ọba yẹn débi pé ẹni tí èsè mùsùlùmí ni ọmọ wa kìtì ọ̀fẹ́ ẹ̀dá kò kílẹ̀ ń wá lódodo ni o ìsìláàmù fàyè lẹ̀ pé yẹn lè fẹ́ ẹni tí kò kì í ṣe mùsùlùmí yẹn ni pé lóbìnrin mùsùlùmí ọkùnrin lè fẹ́ ẹni tí kò kì í ṣe mùsùlùmí lóbìnrin ọkùnrin lè fẹ́ mùsùlùmí tí kò kì í ṣe obìnrin àti kò kì í ṣe mùsùlùmí tó ń jóbìnrin amọ́rú àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí kò wà ọlẹ́tọ̀ ni ọlẹ́tọ̀ ta lè ṣe àmọ́ àwọn àfẹ́ẹ̀sì wọn kì í n islam tó rí ń bẹ̀ tó ń wá lọ́bùnmí ṣùgbọ́n náà ni pé n tá ń sọ wọn ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní àwọn tẹ́ bá ti rí báyìí tó ṣe pé tán bá mọ ọmọ ń fẹ́ràn èèyàn nítorí tọ́lọ́run tó bá kan náà tán bá rí i pé á èèyàn ń ṣe lọ́run bó ṣe lè kẹ́ ni èèyàn súnmọ́ wọn tó á ìfẹ́ ènìyàn yóò sì dínkù lẹ́nu wọn kódà bó ṣe pé ìfẹ́ pẹ̀lẹ́ bá ń bẹ ìfẹ́ títí ìfẹ́ gidi òun kò ní sí ẹni wọn olúwa ní àwọn ẹni báyìí àwọn làwọn tó ṣe pé imani ti jòkó nínú ẹ̀mí wọn wà àìyẹ́dẹ̀ oúnjẹ rọ ṣìmìnà ọlọ́run bá ti fún wọn ní agbára ọlọ́run bá tó sọ pé wà ìdíkílò oúnjẹ náà ti ń tẹ́jìrì mí tàṣìtì al olúwa nínú àwọn báyìí àwọn náà ni wọ́n wà àlìjẹ́nà àlìjẹ́nà tó ṣe pé akérèmọdò ń sàn ní abẹ́ rẹ̀ radiyallahu anhu wa radu anhu olúwa ni mo yọ́nú sí wọn àwọn náà wọ́n yọ́nú sọ́lọ́run ọba ulaika hizbullah olúwa ní àwọn ìjọ tèmi nìyẹn àwọn ìjọ ọlọ́run nu àwọn tí wọ́n ń jẹ́ ìjọ tọ́lọ́run ọba nu ẹni pé àwọn olólùfẹ́ ọlọ́run nu ọlọ́run ní ala inna hizballahi humul muflihun olúwa ní à àwọn ìjọ tọ́lọ́run yẹn àwọn gangan ni wọ́n sì là àwọn ni wọ́n ṣoríire àwọn ni wọ́n wọ àlìjẹ́nà ọlọ́run ọba ẹ̀rí pé ìmọ̀ alwala walbara so ìnífẹ̀ẹ́ bákan náà ìkórira ẹni tí ń bá ń ṣe àìdá kí n ò jìnà sí bí àwọn anita bá ń sọ̀rọ̀ pé kí n ò kórira ẹni tí ń bá ń ṣe àìdá yìí ó tún ní nìzánu olóṣùwọ̀n ẹtí ká gbó òṣùwọ̀n rẹ̀ ṣètò Islam Taymiyya rahimahullah nínú majmu' fatawa tí wọ́n ń kalẹ̀ kan náà ni wọ́n ní wáyé ijtama'a fi ar-rajuli al-wahid wọ́n tó bá kójọ lára ọkùnrin kan khayrun khayrun wa sharr orí lọ́dọ̀ rẹ̀ àárí pé tó ń wọ fujur arípe máa ń wúwa pòkì wọ tọ́ọ̀à ètò máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba aw ma'siyatin ìmọ̀ ń ṣe lọ́run aw sunnatin wọ bid'ah súnà ń bẹ lára rẹ̀ bídà ń bẹ lára rẹ̀ irú ẹnìyẹn istahaqqa min al-mawalat ẹnìyẹn lẹ́tọ̀ọ́ sí ká yàn lọ́rẹ̀ẹ́ wasawab ká máa fún ní ẹ̀san dáadáa bí qadri ma fihi min al-khair òǹdíwọ̀n orí tí máa ń bẹ rẹ̀ ọ̀hún náà ni. yẹn pé nísìnyí ó wá rí ẹnìkan tó ṣe pé òun ń tẹ̀lé àṣẹ ọlọ́run àmọ́ títí ẹ̀ kò tó tẹnìkan ṣé ẹni títí ẹ tóbi ju èèyàn fẹ́ràn rẹ̀ ẹni títí ẹ kéré èèyàn jìnà sí i ara ń tẹ́lẹ̀ mi máa ń ṣe láwọn aláṣejù pàtàkì jùlọ àwọn ọmọ tàkìsírì àwọn tó yẹ pé wọn mọ̀jú ká máa pe èèyàn ní kẹfìrí lọ ẹni tí èèyàn ṣe kẹfìrí kan sọ di kẹfìrí kọ́dà ẹ̀ tó máa lára wọn pé ti ń jẹ́ àlùwàlá wàlbàrà ó tún burú lórí wọn àlùwàlá wàlbàrà ibi ń jálùwọ́ ọlọ́run olùbàrọ̀ ìnífẹ̀yàn ìkórira ẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run ẹni tí kò tẹ̀lé àṣẹ ọlọ́run kí kórira rẹ̀ bákan náà ìnífẹ̀ẹ́ ẹni tí kò tẹ̀lé àṣẹ ọlọ́run tẹ bá rí àwọn ẹni wọ̀nyí tó bá rí ẹni tí ń ṣe súnà nàbì sallallahu alaihi wasallam tó tó wá ṣe pé wọn kò sí nínú ẹgbẹ́ tí wọ́n inna lillahi wa inna ilaihi raji'un wọn kódà ẹni tí ń rìn ní òhò ẹni tí ń wọ́ sókòtò nílẹ̀ yóò sì tàn lọ́rùn ju ká máa bá a ṣe ju ká máa bẹ́ni tí ń ṣe súnà tí wọ́n mọ̀ pé ń wá sọ́dọ̀ àwọn tí kèké ń wá síbi ẹgbẹ́ tí wọ́n lọ tó láwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé jàbàtà káàkiri sórí eléyìí bẹ́ẹ̀ náà ni kì í pé bóyá ń tán ṣe yìí kì í pé àwọn náà ń da ṣe o bí ọ̀gá wọn tó dá ẹgbẹ́ wọn kalẹ̀ fún wọn bóun náà ṣe rí iná nìyẹn so jẹ́sìn ni kò sí ti ń jẹ́ báwọn ju pé àkídà àwọn kàwárìjì náà ní ń jẹ́ bẹ́ẹ̀ àkọ́kẹ́dà khawarij ni yaqtuluna ahlal islam wa yatrukuna ahlal awsan nínú ṣe sí wọn ni pé nígbà bá rí pé nígbàgbọ́ tó yẹ pé mùsùlùmí ni àmọ́ lọ́dọ̀ tí wọn kì í rí mùsùlùmí ó jẹ́ olùṣẹ́lọ́run àbó ń jẹ́ olùyapa ìṣẹ́lọ́run níbi nǹkan kan àbí wọn ò tiẹ̀ mọ́ mọ́ ara wọn àbó takò kankan nínú àkídà àbú táwọn gbé kalẹ̀ so ẹni tí ò tiẹ̀ wá gbọ́ nǹkan kan yé nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí ó ṣe nǹkan kan náà sunnah Nabi sallallahu alaihi wasallam ọjọ́ kan ọjọ́ obìnrin wọn lè lè tí àwọn lọ́rùn kódà wọn ò ní kiri yó nígbà míì wọ́n tí àwọn lọ́rùn ju ẹni tí ń ṣe súnà tí kò sí ní ara ìjọ táwọn lọ sọlẹ̀ yìí abúlé ńlá ni kọ́nà ọ̀dà kọ́nà ṣáàlà wa níbi irú àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn tí wọ́n kó sínú ìrírí burúkú yìí náà so abẹ́ ọlọ́run ọba kó bá wa fà wọn kú níbẹ̀ kó bá wa yọ wọn kó wọn yọ níbi irú àbúrú àkàìdá àwọn tàkìsírò báyìí fún ni pé káfílẹ̀ máa bí ọ̀rọ̀ albara ẹni pé ìkórira ẹni tí kò tẹ̀lé àṣẹ ọlọ́run ọba bí ó ṣe tó nínú ẹ̀sìn wa wọ́n bí anabi sallallahu alayhi wa sallam nínú àdéṣe Jabir bin Abdullah ó ní ayò ìrọ̀ ìmáni awsaq wọ́n ní tábà ń sọ pé okùn ìgbàgbọ́ okùn ìgbàgbọ́ èwo ni èyí tó tóbi jù tó yí jù nínú àwọn okùn ìgbàgbọ́ anabi sallallahu alayhi wọ́n dá wọn lóhùn pé alẹ́ṣọ́bù fìlà ibi kí ọmọ nífẹ̀ẹ́ ntorítọ́ ọlọ́run kan lágbájá kí ló tó fi fẹ́ mo fẹ́ ntorítọ́ ọlọ́run ni lágbájá kí ló tó fi ń bá sọ̀rẹ́ mo ń bá sọ̀rẹ́ ntorítọ́ ọlọ́run ni lágbájá kí ló tó ọ̀ ẹ̀nì kí ló tẹ́ fi jọ ń rìn papọ̀ ntorítọ́ ọlọ́run ni tìrìpọ̀ jẹ́lẹ́sìn tìrìpọ̀ jù súnà ń ṣe pé ntí máa ń ṣe bákan náà wal bughdu fillah kí o kórìíra yàn nítorí tọ́lọ́run sọ pé akíntọ́ balagbọ́yá ṣe má à ń torí pé ń yapa àṣẹ ọlọ́run ọba ni ọ torí pé ń yapa àṣẹ ọlọ́run ọba àwọn eléyìí ara ti ń jẹ́ pé okùn iman ó yí ọ̀dọ̀ àwọn èèyàn nu ó wà rí pé tẹ́wà wúrú nǹkan yìí hmm, tó lágbára ni ó tó lágbára ni ká tó lè rí lára àwọn èèyàn ẹ̀rìkì náà ni sheikh islam tèmi yàrá ẹ̀ eh, muhammed ibn abdulwahab rahimahullah ni wọ́n fi fi sínú àwọn nǹkan tó ń jẹ́ àwọn nǹkan ìpìlẹ̀ mẹ́ta tí ìpín wọn ní mùsùlùmí gbọ́dọ̀ má bákan náà ó sì gbọ́dọ̀ máa fi ṣẹ́ agbọ́dọ̀ mà ipe ẹni tí kì bá ṣe pé agbọ́dọ̀ mà ipe ẹni tí kì bá ṣe mùsùlùmí òdodo na bákan náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa àlùwàlá tí àlùbárà tí àwọn ṣàlàyé òun ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ kórìíra tí ń jẹ́ ẹbọ òun náà ni pé bógógó tọ́ àgèjì yẹn gbọ́dọ̀ kórìíra àwọn nǹkan tí wọ́n fi ń sìn tó yàtọ̀ sọ́lọ̀ alladhi tu'badu min dunillah àwọn nǹkan táwọn èèyàn ń sìn tó yàtọ̀ sọ́lọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ràn wọn yẹn gbọ́dọ̀ kórìíra wọn bóyá àwọn òòṣà kan pé almadiyya òṣàtú pé inú rí ah, pé òṣàkíní ni òṣàkíní ni ògún rè ọbàtálá rè yẹn gbọ́dọ̀ kórìíra rẹ̀ kí wọ́n kórìíra wọn lórúkọ àti níbi gbọ́ kí wọ́n kórìíra wọn bẹ́ẹ̀ ni al-ma'nawiyya àwọn òwòrà àwọn òṣà tó ṣe pé kìí ṣe pé òṣà tí wọ́n gbé kalẹ̀ ti pé ẹ̀kàn mọ̀ èèyàn máa filẹ̀ ni èèyàn kàn máa filẹ̀ gẹ́gẹ́ bí àwọn ahwa wal ara àwọn nǹkan ìfẹ́ ní oríṣiríṣiríṣiríṣi sòkè yóò kórìíra àwọn nǹkan báwọn tí kò bá ẹ̀sìn mọ́ ara tán pè ní ìtì ń jẹ́ pé yẹn ní alìbàárà fọlọ́ọ̀bá náà nù ṣùgbọ́n kan náà gbogbo kófòrò bíi jẹ́ ní ìmìlẹ̀lì gbogbo àwọn kan tí ń jẹ́ kófòrò gangan kí n kó ra àwọn yẹn gbogbo ọ̀nà tí kófòrò ń gbà wá wà á ti bẹ́ẹ̀ yẹ káfírin gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà kófòrò yẹn náà ìyẹn gbọ́dọ̀ kó ra wọn wà ẹ̀ẹ́dẹ̀ tó dáyẹ̀lẹ̀ ká kó gbogbo àwọn nǹkan wọ̀nyí tí yẹn gbọ́dọ̀ bá wọn sọ̀tá kí wọ́n má nífẹ̀ẹ́ sí gbogbo tó bá ti ń jẹ́ nítorí apá aṣọ ọlọ́wọ́n ọba sílẹ̀ ni ọmọ túmọ̀ sí pé á ah, ìyẹn ń jẹ́ mùsùlùmí gidi gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ti sọ nínú sọ́rọ̀ tí a kà ẹni pé suratul mujadila òun náà ni pé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir ọlọ́wọ́ ni pé ẹ̀lẹ́ kan ọdún tí jẹ́ mú mi gidi àti kó jẹ pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn kórìíra ẹni tí ó bá ń jẹ́ olùṣọ́ lọ́wọ́ ọba tí ó sì mọ́ òkú bò ní ẹni ìfẹ́ súnmi tó tọ́ máa kórìíra àwọn tí bá ń yapa àṣẹ ọlọ́run ọba tó kọ́lọ́n kọ́mọ́ṣọ́ àtàánú fún wa tó abẹ ọlọ́run ọba ní ìgbà ìparí ètò yìí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń gbé ètò yìí lọ́wọ́ tí wọ́n ń ṣàmójútó rẹ̀ kọ́lọ́n kọ́ba aṣọ wọn ní ẹ̀sán rẹ̀ hádà wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi wa sallama subhanaka allahumma wa bihamdika